káàbọ̀ sílé iṣẹ́ wa Gbankanbi TV. ẹ káàbọ̀ sílé iṣẹ́ wa Gbankanbi TV station lónìí a fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa káàkiri àgbáláyé ẹ̀yin tí ẹ ń fowó yín ra dátà láti subscribe sí iléeṣẹ́ Gbankanbi láti wo fídíò wa lọ́lọ́kan òjọ̀kan a gbàdúrà wípé ọlọ́run yóò máa bùkún lára àti ní ẹ̀mí ibi tí ẹ ti mówó náà kókó ajẹnu ní wọbẹ̀ ọlọ́run yóò máa pèsè fún yín lọ́nà ìyanu ẹ ṣé púpọ̀ ẹ jẹ́ ká fetí sílẹ̀ fún ìyálẹ́ta mẹ́ta tó máa wá fún wa lónìí ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa Gbankanbi civil station lónìí ẹ já wá nǹkan fìdílé tàbí ká fìdílé nǹkan kẹ wá gbọ́ ohun tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí èmi ò tiẹ̀ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n nífẹ̀ẹ́ Yorùbá Nation àtàwọn olórí ẹgbẹ́ àjìjàgbara tilẹ̀ Yorùbá àwọn bíi olóyè Sunday Ìgbòho pọfẹsọ Banji Akíntóyè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nítorí wípé ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ké gbàjarè sí ààrẹ tuntun ìyẹn Bọ́lá Ahmed Tinubu wípé kí ó fi ọwọ́ wọ́nú nítorí Olóyè Sunday Ìgbòho, ìyẹn olórí àwọn ajìjàgbara ilẹ̀ Yorùbá wípé kí ààrẹ wa má bínú sí i. Nínú àwọn tó ké gbàjarè ni gbajúgbajà gbajúgbajà akọrin fuji nni ìyẹn wàsíù ayíǹde marshal tí ọ̀pọ̀ mọ̀ sí k1 the ultimate wá k1 the ultimate ti ké gbàjarè sí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà bọ́lá ahmed tinubu pé kó jáwé oríjì lórí ọ̀rọ̀ olóyè sunday igbòho olóyè sunday igbòho tó jẹ́ ọ̀kan gbòógì lára àwọn aṣíwájú ẹgbẹ́ tá à ń pè ní òmìnira ilẹ̀ yorùbá ti wá ti wà láti láti po orílẹ̀-èdè benin Repub benin republic láti oṣù kẹjọ ọdún 2021 sunday igboro sá kúrò ní ilẹ̀ ní ilẹ̀ nàìjíríà pẹ̀lú èròǹgbà àti lọ sí orílẹ̀-èdè germany lẹ́yìn tí ìjọba àpapọ̀ lábẹ́ ààrẹ àná muhammadu buhari fi ẹ̀sùn kan òun àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ pé wọ́n ń gbèrò àti fi ipá dojú ìjọba bolẹ̀ lábẹ́ ibòji Yorùbá nation lẹ́yìn èyí ni ọwọ́ àwọn agbófinró tó tẹ Ìgbòho ní orílẹ̀‐èdè Benin k1 tó tún jẹ́ máyégún ti ilẹ̀ yorùbá rawọ́ ẹ̀bẹ̀ yìí nínú orin kan tó kọ èyí tó fi fọ̀hùn rere àlàáfíà lórílẹ̀‐èdè nàìjíríà ìpè tí k1 ń pè yìí jẹ́ èyí tí ọ̀pọ̀ káràmásìkì púpọ̀ jùlọ nítorí àjọṣepọ̀ tó wà láàrin òun àti ààrẹ tuntun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 olóyè dárí sàkáà lóléròyìn yín ire o. Land Purchasing consultant Limited fi àkókò yìí sọ fún gbogbo ẹ̀yin ènìyàn tẹ́nídìí ilẹ̀ bíi two hundred acres, three hundred acres àbí five hundred acres tàbí tẹ́nídìí ilé gbígbé bíi two-bedroom flat, three-bedroom flat, four-bedroom duplex, ilé iṣẹ́ D1 Property Consultants Limited ní kí ẹ máa bọ̀ tàbí kí ẹ pe nọ́ḿbà ìbánisọ̀rọ̀ wọn oh seven eight three six two tàbí kẹ́ ẹ pé whatsapp number: wọn o oh seven zero five nine one four two four four nine ẹ jẹ́ ká wo ilé tó wà ńlẹ̀ fún títà níléeṣẹ́ d one property consultants limited. find myself wondering uh, what did happen to the last ten. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening?